واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله لقد بينا في الخطبة الماضية ما يتعلق بالأمور أي بالثلاث معارف التي ينبغي لكل مسلم أن يعتني بها وهي معرفة الله سبحانه وتعالى ومعرفة نبيه ومعرفة دين الإسلام بالأدلة وقد بينا معرفة الله سبحانه وتعالى بيانا يجب علينا أن ننتبه إليها وكذلك يجب علينا أن نستمر في طلب الزيادة من معرفة الله سبحانه وتعالى وكل, وكل ما يتعلق بذات الله سبحانه وتعالى من توحيده وإفراده سبحانه وتعالى بالعبادة والألوهية وبالأسماء والصفات وأن, وأن نتعلم ما ينقل الإسلام نواقض الإسلام مما يتعلق بذات الله سبحانه وتعالى وأنا اليوم عباد الله سنتحدث حول معرفة النبي صلى الله عليه وسلم وهذه المعرفة أيضا آه، من من المعارف المهمة التي بها يكون إسلامنا إسلاما صحيحا ولذلك يجب على كل واحد منا أن نعرف النبي صلى الله عليه وسلم معرفة حقيقية معرفة تسرد على الأدلة من القرآن الكريم ومن السنة النبي صلى الله عليه وسلم الصحيحة وهو محمد بن عبد الله بن عبد المطلب القرشي الهاشمي ولد ولد في عام في عام الفيل وقد توفي والده عبد الله وهو صلى الله عليه وسلم في بطن أمه ولما ولد النبي صلى الله عليه وسلم تولى <clears throat> تولى رضعته صلى الله عليه وسلم آه، آه، حليمة آه، السعدية وبعد ذلك انتقل إلى أمه وبعد وفاة أمه صلى الله عليه وسلم انتقلت رعايته إلى جده عبد المطلب وبعد وفاة جده عبد المطلب انتقل رعايت انتقلت رعايته وكفالته إلى إلى عمه أبي أبي أبي طالب وبعد ذلك تزوج النبي صلى الله عليه وسلم بخديجة وولدت للنبي صلى الله عليه وسلم ستة ستة ستة أولاد منهن بنون وبنات وبعد ذلك بعثه الله سبحانه وتعالى إلى الناس كافة وهو في سن آه، الأربعين والنبي صلى الله عليه وسلم كان معروفا بين أهل مكة بالأمانة والصدق وكلهم يعرفونه ويعرفون معه صفات طيبة وأخلاق كريمة ولأجل ذلك سمي آه، الصادق الأمين معروف الصادق الأمين لكن الكفار لما جاءهم الإسلام وأنكروا ذلك غيروا ما قد عرفوا عن النبي صلى الله عليه وسلم من الأخلاق آه، من الأخلاق الكريمة والخصال النبيلة وقالوا إنه ساحر وقالوا إنه مجنون وقالوا إنه شاعر لكن الله سبحانه وتعالى قد برأه من ذلك كله ومحمد صلى الله عليه وسلم هو آخر الأنبياء والمرسلين والذي بعثه الله سبحانه وتعالى إلى الناس كافة ولا يأتي بعده نبي ولا رسول إلى قيام الساعة, قيام الساعة ولأجل ذلك لا ينبغي لأحد أن يتعبد, أن يتعبد الله سبحانه وتعالى بأي دين غير دين النبي صلى الله عليه وسلم الذي جاء به وهو الإسلام وقد ثبت عن النبي صلى الله عليه وسلم أنه قال أنا خاتم الأنبياء لا نبي بعدي وكل من ادعى النبوة بعد النبي صلى الله عليه وسلم أو ادعى الرسالة فهو كاذب وهو كذاب وهو, وهو دجال ولعدل ذلك ينبغي أن نتنبه إلى بعض القوم الذين يدعون النبوة بدءا من مسيلمة الكذاب إلى إلى آخرهم هنا أحمد آه، رئيس أحمدية آه، الذي ادعى النبوة أيضا وهو أيضا يعني من الدجالين الكذابين الذين قد بين النبي صلى الله عليه وسلم عنهم قبل وفاة النبي صلى الله عليه وسلم وعلموا عباد الله أن النبي صلى الله عليه وسلم مما ينبغي أن نعرف عنه أنه تزوج آه، له يعني زوجات وأولاهن خديجة بنت خويلد رضي الله عنها وقد توفي آه، قبل تزوج النبي صلى الله عليه وسلم ببقية أزواجه منهن أمنا عائشة وسودة وزينب وجويرية وأم سلمة وغيرهن من أزواج النبي صلى الله عليه وسلم وكذلك للنبي صلى الله عليه وسلم من البنين عبد الله والقاسم وإبراهيم ومن البنات له, له صلى الله عليه وسلم زينب ورقية وفاطمة وأم الكلثوم وهؤلاء هم أولاد النبي صلى الله عليه وسلم وبنات وقد توفي وقد توفوا جميعا في حياة النبي صلى الله عليه وسلم إلا فاطمة الذي التي توفيت بعد وفاة النبي صلى الله عليه وسلم عباد الله اعلموا أن النبي صلى الله عليه وسلم بدأ آه، الدعوة, بدأ الدعوة إلى الإسلام وهو في السن الأربعين من عمره لما أوحى الله سبحانه وتعالى إليه وهو في غار حراء وأمره الله سبحانه وتعالى بدعوة الناس إلى الإسلام وبدأ بعشيرته حيث قال الله تعالى وأنذر عشيرتك الأقربين بدأ النبي صلى الله عليه وسلم هذه الدعوة المباركة وهو في مكة ولقي النبي صلى الله عليه وسلم الأذى الكثير من من الكفار ومن ومن قبيلته قريش لقي ما لقي صلى الله عليه وسلم من جميع هؤلاء الناس وصبر النبي صلى الله عليه وسلم وتحمل جميع جميع ما لقي منهم حتى أمره الله سبحانه وتعالى بالانتقال من مكة إلى المدينة وذلك بعد الآن آه، الثالث عشر من الإسلام يعني دعا إلى الإسلام لمدة ثلاثة عشر آه، سنة في مكة المكرمة قبل أن يؤمر بالانتقال من المكة من مكة المكرمة إلى المدينة فرارا بدين الإسلام ثم هاجر النبي صلى الله عليه وسلم إلى المدينة ومكث في المدينة عشر سنوات قبل أن آه، توفي وانتقل إلى رحمة الله سبحانه وتعالى وهذا هو نبينا محمد صلى الله عليه وسلم ويجب علينا جميعا أن نعرفه تمام المعرفة حتى لا نفرط ولا نفرط في حق النبي صلى الله عليه وسلم والناس في حق النبي صلى الله عليه وسلم بين الغلو والجفاء وبين الإفراط والتفريط تجد هذا يقول يرفع النبي صلى الله عليه وسلم فوق منزلته التي أنزله, أنزله الله سبحانه وتعالى في فيها وكذلك تجد بعض الناس يعني يهت بقدر آه، النبي صلى الله عليه وسلم حتى يعني يرى, يرى أه، أو يظن أو يزعم أن يعني مشايخه أو شيوخه الصوفية هم يعني أفضل من الأنبياء بمن فيهم نبينا محمد صلى الله عليه وسلم وهذا من الجفاء في حق النبي صلى الله عليه وسلم والنبي صلى الله عليه وسلم كان بشرا كان بشرا صلى الله عليه وسلم مثلنا غير أن الله سبحانه وتعالى أوحى إليه ولم يحي إلينا وبذلك يجب علينا أن نؤمن بجميع ما جاء به النبي صلى الله عليه وسلم لأنه أوحي إليه ولم يوحى إلينا لأنه جاء بالإسلام وجاء بالقرآن ويجب علينا أن نؤمن بالنبي صلى الله عليه وسلم ونؤمن بجميع ما جاء به النبي صلى الله عليه وسلم من القرآن وكذلك بما جاء به النبي صلى الله عليه وسلم مما صح عنه من من الأحاديث وإن لم وإن لم يدرك ذلك أقول إن لم تدرك ذلك أقولنا يجب علينا أن أن نقول سمعنا وأطعنا لابد يعني أن نؤمن ونقبل ونصدق جميع ما جاء به النبي صلى الله عليه وسلم من الأخبار وهذا يعني هو خلاصة القول عن نبينا محمد صلى الله عليه وسلم ويجب على كل واحد منا أن نواصل آه، طلب العلم فيما يتعلق بالنبي صلى الله عليه وسلم حتى نعرفه آه، تمام المعرفة حق المعرفة ولا نضعه صلى الله عليه وسلم في غير منزلته التي أنزله الله سبحانه وتعالى فيها أدوك أفو الله وبالك يولا أترى إكياتك أفو النبي صلى الله عليه وسلم أبي الله وبالك يولا عليكم ولي عجل لكم سواء بام سابع النبي àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam pẹ̀lú òdúró tó fi jọ abẹ́lọ́ọ̀bá àríkẹ́ ọlákọ́mọ́sà kẹ́ẹ̀dẹ̀kọ̀ kawanáà fún ẹni tí ó mọ̀ rìn lórí ìlànà Nabi sallallahu alaihi wasallam pẹ̀lú òdòdó ẹ̀yẹ̀rú sí ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá kẹba tí ma ń sọ fúnra wa ní gbogbo gbà táà ma fi ń rọra wa létí ipé gbogbo ọ̀rọ̀ pátápátá alukur'an èyí tí ń ṣe ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlọ́wọ́ bá tó dá gbogbo wa òun náà ní àkórí gbogbo ọ̀rọ̀ ọlọ́wọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ tán nínú alukur'an kẹ́nìkan tó tún wá sọ̀rọ̀ bí ẹ̀ àbí kẹ́nìkan tó wá lóun ní òpínlẹ̀ ọ̀kan tó yá takosítọ́lọ̀wọ́ bá àríkẹ́ ọlá mú wá eléyìí ò lẹ́tọ̀ rárá gbogbo ẹni tó bá wùkírú ẹni bẹ́ẹ̀ jẹ́ bákan náà káwà lọ lè mọ̀ ìpé gbogbo ìlànà tí èyàn bá ń tẹ̀lé ká mọ̀ pé ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam èyí tá a mọ̀ sí súnnà nẹ́bì òun náà ló lóore jù nínú gbogbo ìlànà tí èyàn bá ń tẹ̀lé gbogbo ẹnikẹ́ni tó bá wù kó bá ṣe wù kó ní làákà ìtó kó bá ṣe wù kó ní ọgbọ́n lérí tó gbogbo bá ṣe wù kó ní ìtó bá ṣe wù lọ́lá tó gbogbo ìlànà tí ẹni bá gbé kalẹ̀ yóò wà lẹ́yìn ìlànà nẹ́bì sallallahu alaihi wasallam ni ìlànà nẹ́bì ló lóore jù ní gbogbo ìlànà tí èyàn máa ń tẹ̀lé òun náà lè yóò fi báyé rọrùn òun náà lè yóò sì fi bójú rí ọlọ́wọ́ bá àríkì ọlápàdé tó bá ti jọ ọ̀gbìdì àríkì yáàmà káwà lọ lè mọ̀ bákan náà ipé ogun tó bá ti jẹ́ àdádálẹ̀ tá bá ti pè ní àdádálẹ̀ nínú ẹ̀sìn ìjọsìn tánàbí ò mú wá fún wa tánàbí ò pa wá láṣẹ dépò pé àwọn sàábí ànábí wa sàlàyé rẹ̀ fún wa pé ànábí ma ṣe báyìí nínú ẹ̀sìn tó a lọ lè mọ̀ pé ogun tó bá ti rí báhùn táàmà padà dálẹ̀ ni wọ́n pè bẹ́ẹ̀ ogun tó bá ti jẹ́ àdádálẹ̀ táàmà pé anù ni in tó bá ti jẹ́ anù kèé pè ọlọ́nà yóò pè ọlọ́nà bínú ọlọ́run ni tó bá díjọ́ gbédà kìyàmà abẹ́lọ́ kó mọ́sà sọ ogun wa kó nínú bínú ọlọ́run ọba àlìkíọlá ẹ̀yọ́rúsí ọlọ́run ọba àlìkíọlá ẹjọ́ apáyà ọlọ́run nípa apá àbúsí ẹ̀ká rẹ̀ gẹ́bí ọlọ́run bá àríkẹ́ ọlá tí ma ń pa wá látẹ nínú Al-Qur'an nínú àwọn àyà tó pọ̀ pé ẹbẹ̀rù ọlọ́run nípa apá àbútí ẹkẹ ẹbẹ̀rù ẹ̀ ẹbẹ̀rù ọlọ́run ní gbogbo àyílẹ̀ bá bára yín káwà páyọ ọlọ́run bá àríkẹ́ ọlá yìí Ànábì sallallahu alaihi wasallam náà ti wá lójú kòkòrò ànábì náà ń ṣe wá lójú kòkòrò pé ká páyọ̀ ọlọ́run ọba àlékiọlá nítorí pé ìpáyọ̀ ọlọ́run ọba àlékiọlá yìí túláàsì ní fún gbogbo èèyàn pátápátá mùsùlùmí ni kọ́dẹ̀ ń jẹ́ ìṣe mùsùlùmí kó páyọ̀ ọlọ́run kóun náà fi ti sí islam kóun náà di mùsùlùmí nínú ni fún ẹni tí èbá ṣe mùsùlùmí ẹni tó bá ti wá jẹ́ mùsùlùmí islam yóò jìnà sí gbogbo àwọn ìkàtọ́lọ́run ní kó jìnà sí yóò sì máa ṣe gbogbo àwọn ìkàtọ́lọ́run ọba àlejò ọlá pa á láti ẹgbẹ́ kò ṣe eléyìí òun náà yọ ọkùnrin lẹ̀ kò yọ obìnrin lẹ̀ kò yọ olówó lẹ̀ kò yọ tálíkà lẹ̀ ọlọ́run ò fún wa ní kọ̀ndíṣàn kankan tó lè bẹ̀rù ẹ̀ kò ní tọ́ nígbà bá ti lówó má bẹ̀rù ọlọ́run ọlọ́run ò nígbà bá ti bímọ má bẹ̀rù ọlọ́run ọlọ́run ò nígbà bá ti lálàáfíà má bẹ̀rù ọlọ́run olówó ò lówó gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run o lálàáfíà ò lálàáfíà ò gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run ọlọ́mọ bí ọlọ́mọ bí ó gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run gbogbo ẹ̀yẹ̀rúṣẹ́ ọlọ́ọ̀bá àríkẹ́ọlá aṣọ fúnra wa níjẹ́ ẹjọ́ pé àwọn nǹkan kan bẹ àwọn ìmọ̀ kan bẹ tó ṣe pàtàkì tó jẹ́ pé tún láti ní gbogbo ẹ tó bá jẹ́ mú mi òdodo ó wá ìmọ̀ nípa rẹ̀ ní ìmọ̀ àmọ̀dájú kèése ìmọ̀ pé mo kàn gbọ́ tí wọ́n ń wí kèése ìmọ̀ pé a bá ti bá tí wọ́n ń ṣe ìmọ̀ ìmọ̀ nípa rẹ̀ tí ìmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ò bá sí láàrẹ èèyàn kò síbẹ̀ àtìbẹ́ jẹ́ mùsùlùmí alákọ̀ọ́kọ́ òun náà ni ma'rifatullah òun náà ni kí yíò máa Allah subhanahu wa ta'ala ìyá gbọ́dọ̀ wá ìmọ̀ nípa ọlọ́run ọba tí èèyàn fẹ́ máa jọ́sìn fún ọba tí èèyàn ọmọ bóòlẹ̀ ń ṣe fẹ́ máa sìn ọba tó mọ bó ṣe lágbára tó ọba tó mọ ìròyìn rẹ̀ ọba tó mọ nǹkan tó fẹ́ ọba tó mọ nǹkan lọ lè ṣe ló fi di túláàsì fún wa ká wá ìmọ̀ nípa ọlọ́run ọba àlekíọlá kò wá sí ọ̀nà bá ṣe mọ ọlọ́run kẹ́ bá ṣàlàyé fúnra wa níjẹ́ ẹjọ́ a mọ ọlọ́run nípa ọ̀nà tó bá ti ṣàlàyé ara rẹ̀ fún wa nínú al a ti mọ ọlọ́run ní ọ̀nà tí ànábì sallallahu alaihi wasallam ti júwe ọlọ́run fún wa nínú sínú àdídà ànábì sallallahu alaihi wasallam tó bá ti yàtọ̀ sí àwọn ọ̀nà yìí tẹ́lómi bá wá ń ronú àbí tẹ́lómi bá wá ń wòye ní pé òun náà wá fẹ́ mọ ọlọ́run látọ̀nà míì látara ròrí irú eléyìn èèyàn ní mọ ọlọ́run látara rẹ̀ o gbogbo bí tẹ́yàn bá já sí kò ní já sọ́nà tó dáa ọ̀nà àrùn yóò já sí nítorí pé ànábì tó mọ ọlọ́run ló yẹ kó júwe ọlọ́run ọba àlejò ọlá fún wa a wá sọ̀rọ̀ nípa mímọ̀ ní mímọ̀ ẹlẹ́ẹ̀kejì tó ti pàrí gbogbo ẹ tó bá jẹ́ mùsùlùmí òdodo wàyí àmáàrífàtù nàbí sallallahu alaihi wasallam òun náà ní kéyìn ó ma nàbí sallallahu alaihi wasallam ká ma nàbí tọ́lọ́wọ́ bá fi ránṣẹ́ sí eléyìí náà ṣe pàtàkì ká ma nábi yìí ọ̀nà táà tún gbà ma nábi sallallahu alaihi wasallam òun náà mú káàtà sẹ́rì a ma nábi nípa bọ́lọ̀ ṣe júwẹ́ ànábi sallallahu alaihi wasallam fún wa a ti ma nábi nípa ṣe bí ó ṣe wà lákọọ́lẹ̀ báwọn sàábí ànábi ṣe ròyìn ànábi sallallahu alaihi wasallam fún wa àti bá nábi gan sallallahu alaihi wasallam bóun ṣe ròyìn ara rẹ̀ pé bóun ṣe jẹ́ nì bóun ṣe jẹ́ pé tààrà nẹ́bì gan kò mọ́ mà nẹ́bì sallallahu alaihi wasallam o mọ́ kọ ẹ̀dẹ́wò kó mọ́ kọ wa rẹ̀ o mọ́ bóyẹ ṣe tẹ̀mí o mọ́ ọjọ́ tó lò láyé o mọ́ nǹkan kan nípa rẹ̀ ó sì lóun sallallahu alaihi wasallam mú wa a jẹ́ pẹ́rú eléyìí ń bá ṣe bá òun náà lòun ṣe wọ́n lé e lẹ́ òun náà ló kó tòtún láti ní gbogbo wa sallallahu alaihi wasallam tàwálà nẹ́bì ànábì yìí òun náà ni muhammad ibn abdullah òun náà ni muhammad orúkọ ànábì sallallahu alaihi wasallam òun náà ni muhammad àríkọ́lọ̀ ọba àríkẹ́ ọlápẹ́ ní ahmad nínú ọkọ̀ náà ni ahmad wà gẹ́bù ti wà nínú al-Qur'an ọmọ abdullah ọmọ abdul muttalib anábi sallallahu alaihi wasallam wọ́n bí anábi sallallahu alaihi wasallam ní ọdún kan tí a ń pè ní ọdún elérin nílùú maka ẹ̀ngbà tí wọ́n gbà tí ìyá rẹ̀ wà nínú oyún rẹ̀ sallallahu alaihi wasallam òun náà ni bàbá rẹ̀ ti jáde láyé ó túnmọ̀ pé anábi sallallahu alaihi wasallam anábi ò mọ bàbá rẹ̀

ẹni tí orú arábìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Halima òun náà ni ìyá tó fún ànábì sallallahu alaihi wasallam lọ́yàn nígbà tí wọ́n délù Mákà tí wọ́n wá fẹ́ gba àwọn ọmọ tí wọ́n fún lọ́yàn gbogbo àwọn èèyàn ń pa ànábì sallallahu alaihi wasallam ti ni ni wa ó wá kù Halima nìkan tí ò tí rí ọmọ tí ó fún lọ́yàn ó wá gbé ànábì sallallahu alaihi wasallam fún bọ́ ti gbé ànábì fún sallallahu alaihi wasallam gẹ́gẹ́ lẹ́sẹ̀ kan gbọ́yàn lẹ́nu rẹ̀ ẹ̀lọ́dún sallallahu alaihi wasallam ànábì gba ọyàn rẹ̀ ànábì wá bẹ̀rẹ̀ sí mú wọ́n wá gbé fún ànábì sallallahu alaihi wasallam fún arábìnrin ó wá gbé lọ sí ìlú wọn lábúlé wọn níbi tí ó ti máa lọ lè tọ́jú ànábì sallallahu alaihi wasallam nínú àlùbáríkà ànábì sallallahu alaihi wasallam bánábì ti wọnú fámílì wọn gbogbo eríṣiríṣi nǹkan ló ṣe jìnú ìgbésí ayé wọn àìrí jẹ àìrí mu tí ń dààmú wọn tẹ́lẹ̀ ọlọ́ọ̀bá àlekè ọlá tẹ́lẹ̀ ó ti àrísì kílẹ̀ fún wa kọ́dà nínú àkọọ́lẹ̀ nígbà tí wọ́n gbé ẹsẹ̀ tí wọ́n gùn wá ẹsẹ̀ tí ò gbádùn kẹ́tẹ́kẹ́tẹ́ sallallahu alaihi wasallam síbi ilé sọ kẹ́lẹ́kẹ́tẹ́ yìí kẹ́lẹ́kẹ́tẹ́ yìí sì lálàáfíà ó sì tún bẹ̀rẹ̀ sí yára rìn ju tẹ́lẹ̀ lọ wọ́n wá rí pé gbogbo orí táwọn ò ti rí tẹ́lẹ̀ gbogbo nǹkan wá bẹ̀rẹ̀ sí change fún wọn látara kíni látara bí ànábì sallallahu alaihi wasallam ànábì wọnú fámìlì wọn látara bẹ́ẹ̀ wọ́n ti wá ń fura pé ah, ọmọ tó wọnú fámìlì àwọn ìgbogbo nǹkan ní dà ó wá di àsìkò tí ànábì sallallahu alaihi wasallam nígbà tó ti tó dá padà fún ìyá rẹ̀ wọ́n tún wá lọ lè bẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn fámìlì ẹ̀gbẹ́ ẹ̀dàpọ̀ ẹjọ́ mọ̀ yìí sì wà lọ́dọ̀ wa ànábì wá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà ó yá nígbà wọ́n gbọ́ ẹ̀lẹ́nu ànábì sallallahu alaihi wasallam wọ́n dá ànábì padà fún màmá rẹ̀ ànábì ò lò ju ọdún méjì lọ pẹ̀lú màmá rẹ̀ nígbà tí wọ́n dá padà fún màmá rẹ̀ tí ànábì sallallahu alaihi wasallam tí màmá rẹ̀ fi jáde láyé ẹ̀dàpọ̀ ẹwọ nǹkan ẹwọ bá ti ń bátà ànábì bọ̀ ànábì wá kó lọ́dọ̀ màmá rẹ̀ ó wá di pé bàbá alaihi wasallam nígbà tí ó ṣe sá bàbá yìí náà tó jáde láyé nígbà tí ó yà wọ́n tó bọ́sọ́dọ̀ ta ni ó bọ́sọ́dọ̀ alaihi wasallam òun ló wá wà alaihi wasallam òun ni wá ń tọ́jú ànábì tó fi di àsìkò tí ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá tó fi gbé ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí òjíṣẹ́ ànábì síwájú kọ́lọ́n tó gbé gẹ́gẹ́ bí òjíṣẹ́ ànábì fẹ́yàwó ànábì gbajúmọ̀ láàrin àwọn ará Mọ́kà pẹ̀lú pé olódodo ni pẹ̀lú pé ẹni tó lámọ́ ẹni tó láfọkàtà ni kò sẹ́nìkan tó ní ìròyìn burúkú kan nípa ànábì sallallahu alaihi wasallam lágbàtà ànábì ti ń ṣe kékeré tí tó fi dìgbà tọ́lọ̀ ọba àlékẹ́ ọlá fi gbé dìde kó tó wá di pé wọ́n wá ń anábì fẹ́ Khadija ní àkọ́kọ́ ìyàwó Khadija tí anábì fẹ́ yìí anábì ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ ni anábì jẹ́ òṣìṣẹ́ lábẹ́ Khadija látara bá anábì ti wá bá ṣiṣẹ́ tánábì lò pẹ̀lú òdodo tó lò pẹ̀lú àmánà pẹ̀lú ẹ̀ látara bẹ́ẹ̀ ni arábìnrin ta pè ní Khadija ìyá wa Khadija yìí ló ti mẹ́rin sí ànábì sallallahu alaihi wasallam pé òun fẹ́ arákùnrin ó sì fẹ́ ànábì sallallahu alaihi wasallam tòun tí bó jẹ́ kó ju ànábì alaihi wasallam lọ lọ́jọ́ eré ó wá bímọ fún ànábì alaihi wasallam àwọn ọkùnrin tó bí fún ànábì sallallahu alaihi wasallam ó bí alqasim fún ànábì sallallahu alaihi wasallam ó sì bí abdullahi fún ànábì sallallahu alaihi wasallam ó bí náà àwọn obìnrin tó bí ó bí fatima ó bí zainab ó bí ruqayya ó bí umu kulthum àwọn ọmọ mẹ́fẹ́ pàtàkà yìí khadija ló bí fún ànábì sallallahu alaihi wasallam ìyàwó ìwáwà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam owó tó ní ọjọ́ eré tó bí ju ànábì sallallahu alaihi wasallam lọ àti ipò tó ní ní láàrin àwọn ará maka tí gbogbo àwọn ọlọ́lá tí wọ́n ń ànábì ó sì tẹrí bàbá ànábì sallallahu alaihi wasallam ànábì wa ń bẹ bẹ́ẹ̀ pẹ̀lú ìyá wa Khadija tí ànábì fi ọmọ ogójì ọdún tí ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá fi wá ránṣẹ́ sí ànábì sallallahu alaihi wasallam pé kánábí ó bẹ̀rẹ̀ sí gíní kánábí ó di òjíṣẹ́ ó sì máa jíṣẹ́ ìsìláàmù káàkiri gbogbo ayé aqulu ma الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أن في معرفة سيرة النبي صلى الله عليه وسلم فوائد كثيرة نعتبر بحياته ونستفيد من تجاربات النبي صلى الله عليه وسلم وما آه، أصاب النبي صلى الله عليه وسلم آه، من المصائب فيما يتعلق بالأمور الدنيوية واعلموا عباد الله أن معرفة سيرة النبي صلى الله عليه وسلم يجب علينا كل واحد منا يجب علينا أن نعتني بذلك وأن نتعلمها وأن نعلم أن هذا يعني أن هذه المعرفة من آه، أصول ديننا وبذلك نكون آه، مسلمين آه، نكون على دين النبي صلى الله عليه وسلم الذي جاءنا به أدعو الله سبحانه وتعالى تركات كفاء النبي صلى الله عليه وسلم àbí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá kó mọ́sà bá wa kí ànábì kó wa kí àwọn sàábì ànábì kí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá àti pọ̀ ìkẹ́ rẹ̀ kó mọ́sà mú bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa náà kó sì kàwá fún irú inú àwọn ẹrú tí wọ́n mọ̀ tẹ̀lé lánàá wa ká mọ̀ nípa nàbí sallallahu alaihi wasallam yìí ó ṣe pàtàkì púpọ̀ àǹfààní sí bẹ́ẹ̀ púpọ̀ nínú

nígbàtá anábí wà ní gáàrù Hira ọ̀nà Jibrilu sí anábí ipé kí ó sọ fún anábí pé ká anábí ọmọ ọkà anábí ní ìmọ́ka Jibrilu sọ fún lẹ́ẹ̀mẹ́ta wa sọ ayà mẹ́rin ìdíwọ́pọ̀ sọ kàlífà anábí sallallahu alaihi wasallam iqra bismi rabbika alladhi khalaq alladhi khalaqa al-insana min alaq iqra wa rabbuka al-akram alladhi allama bil qalam ọlọ́ọ̀bá alikọ́lá sọ ayà mẹ́rin àkọ́kọ́ nínú suratul alaq ó sọ kàlífà anábí sallallahu alaihi wasallam pẹ̀lú eléyìí lànàbì fi di òjíṣẹ́ ọlọ́run ọba àlekíọlá ọlọ́run tó wá pa ànábì láti ẹlẹ́yìn ìgbà tó tó jíṣẹ́ tán ẹ̀yìn gbogbo àwọn ìtàmínà tó ń bẹ lára àti ìgbà tá a bá ń kọ àmọ̀ lọ́lẹ̀ mọ̀ ẹ̀yìn gbà tánábì wá tó jíṣẹ́ tán ọlọ́run ọba àlekíọlá tó wá pa láti ẹ̀mí ìpéyà yóò ẹlmùdáfẹ́rù qum fa anzir ọlọ́wọ́ bá àríkẹ́ lọ́wọ́ ní rẹ̀ ìwẹ́ tó ń pariwo pé ẹ̀dá sọ́bùmí ẹ̀dá sọ́bùmí látara jìnnìjìnnì jìbìlù sánàbì rí ọlọ́wọ́ bá àríkẹ́ lọ́wọ́ ní kánàbì ó dìde kó sì máa jíṣẹ́ fáwọn èèyàn káàkiri ànábì wá bẹ̀rẹ̀ sí jíṣẹ́ látàsìkò tá à ń sọ yìí ànábì jíṣẹ́ ní ọdún mẹ́tàlá nílùú Mákà pẹ̀lú nira pẹ̀lú nira pẹ̀lú bẹ̀rù pẹ̀lú eríṣiríṣi ìyà pẹ̀lú eríṣiríṣi àdánwò látàwọ́ àwọn ará Mákà pàpàá jùlọ àwọn tí wọ́n jẹ́ fámílì fara dá ní odidi bí ọdún mẹ́tàlá anábì faradà wàhálà àwọn àtàwọn mùsùlùmí ẹnu àwọn tó gbà fún anábì sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà náà ọlọ́ọ̀bà àlejò ọlọ́wà pa anábì láṣẹ pé kánábì ó kó láti ìlú Mákà kó lọ sí ìlú Madina kánábì ó kó gbogbo mùsùlùmí tí ogun ó jáde kó lọ sí ìlú Madina níbi tí wọ́n ti gbà wọ́n láyè láti ṣe ẹ̀sìn ọlọ́ọ̀bà àlejò ọlá anábì wá lo ọdún mẹ́wàá òun náà ni ànábì sallallahu alaihi wasallam ló lò nílùú Madina tánàbì tí wá ń jíṣẹ́ tí ó fi jíṣẹ́ Islam gbogbo ọdún mẹ́wàá yìí ànábí ò fi àsìkò kan lẹ̀ láláì pèpè sójú ọ̀nà ọlọ́run ọba àríkẹ́ọlá kí wá lákòórí pèpè ànábí sallallahu alaihi islam òun náà ni ẹlẹ́ẹ̀kẹta tó yẹ ká islam èyí tá padà tó sàlàyé rẹ̀ tó bá yá islam islam wá bẹ̀rẹ̀ láti hira ìsìláàmù wá parí nígbàtí ọlọ́wọ́ bá àlíkẹ́ ọlá sọ ayà kàlífà nàbí sallallahu alaihi wasallam pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum islam dinan ìsìláàmù bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ títí tọ́lọ́wọ́ bá àlíkẹ́ ọlá fi wá pé ẹ̀sìn ìsìláàmù títí tọ́lọ̀ọba àríkọlá fi wá parí ìdẹ̀ra lé gbogbo orí àwọn mùsùlùmí so látara di eléyìí òun náà ni ó alaihi wasallam ká mọ̀ nípa bóòlà ànábì ṣe lògbésí ayé rẹ̀ tó fi túláàsì ní ká mọ̀ nípa bóòlù ànábì sallallahu alaihi wasallam ti lo mọ́ká bóòlù ó ṣe lo Madina kí wá ní tànábì sallallahu alaihi wasallam tí ànábì mú wá fún wa túláàsì ní fún wa ká mọ̀ rí nínú ìgbésí ayé ọlọ́wọ́ bá alékẹ́ ọlákọ́ alẹ́kọ̀ọ́ lórí àwọn àdánwò eréfìdì tó fi kà náà sallallahu alaihi wasallam tó ẹ̀ká wà náà kẹ́kọ̀ọ́ ń bẹ̀ sáàfin mọ̀ wípé ẹ̀sìn tánà sallallahu alaihi wasallam wá fún wa ẹ̀sìn morí imúdín bá ti wá rí jẹ ìṣe ìsìláàmù mọ́ ọ̀rọ̀ ìsìláàmù kọ́ anábì náà mọ́ lóṣù kan oṣù méjì tánàbí ò ní rí jẹ tí ò ní rí mu anábì ò ní rí náà dá yàtọ̀ sí dàbínú àbí wàrà tí wọ́n fún anábì sallallahu alaihi wasallam tánàbí ó jẹ àtìyàwó rẹ̀ gbogbo àwọn eléyìí náà ń tọ́ka fún wa ipe àti ẹni tọ́lọ̀ ọba àríkẹ́ ọlá rán sí wa ẹ̀ ń bí gbèsè ayé rẹ̀ ṣe rí nì kí wọ́n ní òmùwà wa táwa fi ìsìláàmù lẹ̀ nítorí pé kíni nítorí pé à ń wáṣẹ́ kí láwà bí islam lẹ́n torí pé à ń wáyàwó kí láwà bí islam lẹ́n torí pé à ń wá ipò ẹwọ́gbà kéèsì àìríjẹ́ àìrímúfá kọ́dà ká condition eh, agbọ́dọ̀ gba islam láláì ní kíni láláì ní condition kankan tá gbé kalẹ̀ pé ẹni tí nǹkan báyìí bá ti rí báyìí òun náà ní tó di mùsùlùmí anábì sallallahu alaihi wasallam tọ́lọ̀ ọba àlekì ọlá rán sí gbogbo àwọn ọmọ anábì tá a fún ọmọ mẹ́fà èyí tí Khadija bí fún àti Ibrahim èyí tí Mariyatul Qibtiyya tó bí fún anábì sallallahu alaihi wasallam gbogbo wọn pátápátá anábì sallallahu alaihi wasallam wasallam masari wọn àyàfi fatima nìkan tó na wákúlé ànábì sallallahu alaihi wasallam ọmọ mẹ́fà òun náà lànábì alaihi wasallam masari wọn ọlọ́run wá ṣe fatima ẹni tó tún wá ṣẹ́kù fún yìí ó tún wá jẹ́ obìnrin táwọn yóò mọ̀ wá wò pé á ah, obìnrin ló tún wá ṣẹ́kù kò ní ní kàlífà nù kò ní láàrólé nù kò ní sẹ́ni tí ó ṣe tí ó Ànábì sallallahu alaihi wasallam a ma wá rántí rẹ̀ ní gbogbo ọjọ́ ayé wa a ma rántí rẹ̀ ní gbogbo ìgbà táà bá ń kírun a dákọ̀ Ànábì táà bá ń sàtáyá a dákọ̀ Ànábì táà bá ń ṣe ìkọ́mà táà bá ń pèrún kò sí táà mọ̀ sínú pèsè ayé wa torúkọ Ànábì sallallahu alaihi wasallam ní jáde bẹ́ẹ̀ táà sì ní sí àsàlátù fún Ànábì sallallahu alaihi wasallam àbùkátà sí káàṣẹ́ ìdádá dálẹ̀ kan ní a ṣe mòlídìí abẹ́rántí ànábì sallallahu alaihi wasallam wọ́n gbàgbé tẹ́lẹ̀ ni ekírun tẹ́lẹ̀ ni ẹgbẹ́ e gbọ́tún dákọ̀ ànábì sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ ni ànábì sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá àdíkẹ́ọlá bá tán ìrántí rẹ̀ ọlọ́ọ̀bá àdíkẹ́ọlá tán ká tẹ́ gbogbo ìrántí rẹ̀ ní gbogbo gbà ẹwà wà dáwò tí ọlọ́ọ̀bá àdíkẹ́ọlá ti fún ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa kẹ́kọ̀ọ́ lára rẹ̀ pé àti ànábì tọ́lọ́run rántí wa bọ́lọ̀n ti fẹ́ràn rẹ̀ tó bọ́lọ̀n ti sí pẹ̀lú ẹ̀ ní kí wá ní tiwa táàmà tọ́lọ́wọ́ wà dẹ́wà wò ẹ̀sìn ọlọ́run ọba àdíkíọlá anábì wá lo ọdún mẹ́wàá ẹ̀yẹn lẹ́yìn ìgbà tánábì lo ọdún mẹ́wàá pé nílùú Madina ọlọ́run ọba àdíkíọlá tánábì pé ọmọ ọgọ́ta ọmọ ọgọ́ta ọdún àti mẹ́ta àti títírì òun náà ni ọlọ́run ọba àdíkíọlá ó ní títí tẹ́ dé fún ànábì sallallahu alaihi wasallam ẹ̀sìn tí ànábì sallallahu alaihi wasallam wá mú wá láàrin àwọn ọdún tàà sọ fúnra wà láàrin 23 years òun náà là Islam òun ni ẹ̀sìn tó yẹ kí ó ń kálùkù wá máa sojú kòkòrò ká máa sálápá ń tètè anabi sallallahu alaihi wasallam anabi ni ana khatamul anbiya anabi ni èmi ni gbeyin gbogbo àwọn anabi pátápátá la nabi ya ba'di kò sa nabi mi ma tí ó wà lẹ́yìn mi anabi so tún mọ̀ pé kò se ntan pe loji se kan kò se nkan tí ó tún ma jẹ́ anabi kan lẹ́yìn gbata anabi sallallahu alaihi wasallam lọ tán musaili maturi kaza ọba àwọn òkúrọ́ tó kọ́kọ́ gbé rọ́ jáde tó pe la nabi òkúrọ́ ni àti gbogbo àwọn mi tí wọ́n tó jáde lẹ́yìn rẹ̀ bí gulamu ahmad tí àwọn amadi an tẹ̀lé tó na pe la nabi àti gbogbo en tí ma tún jáde talki amofide ká lọ lè mọ̀ ipe láti ẹnu anabi pé òkúrọ́ ni gbogbo wọn eh anabi sallallahu alaihi wasallam òun náà ni ànábì ìgbẹ̀yìn so káwà lọ lè máa bákan náà ìpé látìgbà tí ọlọ́run bá lékẹ́ ọlá ti gbé ànábì dìde kò sí ẹ̀dá kan lórílẹ̀ ẹ̀yìn tí ó rí ìyọnu ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá tí ó bá sí ẹ̀sìn Islam nítorí pé ànábì sallallahu alaihi wasallam ànábì ní máa yahudi yìí wala nasrani ànábì yahudi kan táàmà sí jù láyé lónìí ànábì ní kan táàmà sí christian láyé lónìí tí ó wà gbọ́ sallallahu alaihi wasallam tí ó gbọ́ nípa Islam tí ó wà kọjálẹ̀ tí ò ní sallallahu alaihi wasallam gbọ́ ànábì ní àyàfi kó wà nínú àwọn tí ó ti kéré tí ó ti gbé nínú náà tó bá di jọ gbé dàlùkìyàmá láti gbà tọ́lọ́wọ́ bá àlékẹ́ láti gbé ànábì àlékẹ́ láti ti gbogbo ojú ọ̀nà Gracias. tó lè mú ìyàwó ní àlìjánà gbogbo ojú ọ̀nà tó lè mú ìyàrí ìyọnà ọlọ́run bá àríjọlá ọlọ́run ti pa gbogbo lẹ̀kùn rẹ̀ dé ó wá sílẹ̀kùn ọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam nìkan kalẹ̀ kò wá sí ọ̀nà míì tí ẹ̀ lè gbà lọ́dọ̀ ọlọ́run tó jú ọ̀nà Ànábì sallallahu alaihi wasallam lọ tí ẹ̀ bá wá ní láti ọkàn àbẹ́yàn rò nínú èrò rẹ̀ ipe kò sẹ́sì tí ẹ̀ sì tẹ́yàn lè fi yọ̀nà ọlọ́run bá àríkẹ́ ọlá kò lọ lè mọ̀ ipe tó nǹkan sí òye ni o síwájú ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ọba àlekíọlá òun náà ni islam ẹ̀sìn kan tọ́lọ̀ ọba àlekíọlá tọ́lọ̀un recognize òun náà ní al-islam tọ́lọ̀un bá rígẹ́ sọ fún àmbò míì wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu ẹni tó bá tún wá ẹ̀sìn míì tó wá lóun fi ń jọ́sìn fọ́lọ̀un bá rígẹ́ ọlá yàtọ̀ sí islam ọlọ́run bá rígẹ́ ọlá ní falan yuqbala minhu ọlọ́run bá rígẹ́ ọlá ní ọlọ́run ní gbà lọ́wọ́ ìláíláí ó wà fil akhirati minal khasirin tó láti jọ gbídà kìyàmà yóò wà nínú àwọn tí ó pòpó yóò wà nínú àwọn tí ó sọ gbogbo wàhálà tó ṣe nígbà tó fi wà láyé so látara àdíyelé yìí ẹ jẹ́ ká lọ wá ìmà nípa Ànábì sallallahu alaihi wasallam tàbá wá ìmọ̀ nípa ànábì sallallahu alaihi wasallam ìmọ̀ ilé ó lìdí wa sí ká wá ìmọ̀ nípa kílà ànábì sallallahu alaihi wasallam wá tẹ́yàn bá wáyé mẹ́yàn bá kàn ṣe islam tí ó wáyé mọ̀ nípa ẹni tó mú islam wá islam rẹ̀ islam tí kàn ṣe bó ṣe rí ni tẹ́yàn bá lóun sí ẹ̀sìn islam tí ó mọ̀ nípa ọlọ́ọ̀bá àríṣọ́lá tó fi islam rán ànábì sallallahu alaihi wasallam ní kan tara rẹ̀ ni so látara àdí eléyìí ìmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó yẹ ká wáyé ó ní ṣe pẹ̀lú almursil walmursal warisala a gbọ́dọ̀ wáyé allah subhanahu wa ta'ala a gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀ walmursal ẹni tí wọ́n rán onílọ́lọ́wà ànábì sallallahu alaihi wasallam warisala a wà mọ̀ nípa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 حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاة سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم